hello my country people. how una dey o oh? dis is morning gist tv i greet una according to una time hey my people, my people. o oh, the saga continue asabo don cut rope enter bush for lindsay ajiri o oh. my people, na know say dis the first video una watch na na lindsay ajiri o now asabo don reply asabo don cut rope enter bush in fact eh, the saga continue na e be like say na dis saga na pay pass o na im sure pass because i no just understand why dis thing no wan end between esabo and eh, lizzie andiri from one secret to another from one secret to another na dem just dey review chey now dem don carry enter where pikin dey na wow my people dis matter get as e be o oh. make una just watch dis video make una hear esabo own side. make una leave una comment for comment section una do please eh for those of una una dey say una no dey understand yoruba me sef i no dey understand yoruba look for interpreter around abeg next time i go look for somebody wey go interpret the video for me before i go come talk am una have a nice day or nice night bye. àfi tí n bá sùn máa já viewers ẹ̀ straight ni wọ́n máa rọ́pò pé tó wọn máa ń Kolodomu sì ní èèyàn Who is flagging me at this hour? Who is Thais Olúwaníṣọlá? Oh, at this hour, Want to kọ, at this hour, oh, you are. If is God give you money? Help people wait to if it. not to fail. Is God give you money if people ask for help? help? pé ń blọ́ọ̀kì ohun tí mo blọ́ọ̀kì ẹlẹ́ẹ̀kan mi ò pa lágbe ní iye súùtù yẹn ló kọ́kọ́ rú mi lójú jẹ́ ń blọ́ọ̀kì mi fò ló ṣe èèyàn. ṣé wà tọ́lọ́ fún mi lówó wọn ní ìyá láyé ẹni kí n kó fún àbúgbọ́ pé mò ń gbowó mò ń mówó nílé ń kò lè ní if God if God tí ọlọ́mọ á fún mi lówó tí ọlọ́mọ á fún mi lówó ṣé wọ́n ní n kó fún torí ìlẹ̀bi olórí burúkú mo ti búlọ́ọ̀kì Florent block. mi ò rí ibo ló ti jáde kí n fún lórí burúkú ẹ̀jẹ̀ kí n tó sùn funfun jẹ funfun jẹ owó ni. Aha. ẹ ṣe. àti ìṣẹ̀dá wọn wà mo dárí dára ẹ̀kọ́ ìdúró sí àmọ́ mo nídìí ìṣẹ̀dá tínà kí n gbèsè spika ó tún ti wà interrupted ọdún ẹ. tètè tètè kẹ wá jẹ mi o lọ́la ipò tí mo wà yìí. <laughs> yóò tún ti wà nípò. ipò tí mo wà yìí lábẹ́ amọ́ fi ń gbọmọ sára ipò tí mo wà yìí lábẹ́ amọ́ fi ń bí ọmọ ta fi ń sọ pé o kú oríire. the bluetooth device is ready to pair. ìṣẹ̀dá kan níbikíbi tó bá wà mo kò ṣẹ̀dá anna níbikíbi tó bá wà mo kò ṣẹ̀dá mo pè dé mo ṣe mo pé mo dẹ̀ pé ìṣẹ̀dá ìṣẹ̀dá Jaden. The Bluetooth device is connected successfully. ìṣẹ̀dá Tinúkẹ́ níbikíbi tó bá mo kò ṣẹ̀dá anna níbikíbi tó bá wà mo kò ṣẹ̀dá anna níbikíbi tó bá wà mo kò ṣẹ̀dá Jessica mo pè dé. alájà mi mo dàgbà bẹ́ẹ̀ mo alájà mi alájà ni mo dàgbà. jẹ́ ewu náà ó fẹ́ gbé sórí Instagram kó lè gbọ́ babaláwo. mo tún tún pèsè ibikíbi tẹ bá ti dé màá mọ̀ pé ti dé ìṣẹ̀dá tí mo pè tẹ bá ti dé mo máa rí sàn ìpẹ́ ti dé ibikíbi tẹ bá wà mo pè yín mo pè ìṣẹ̀dá tínà mo pè ẹ́ tínà tínà pọ̀ láyé tínà tí mo pèsè dá yìí sísinsìn kó wá bí ẹrù tí ẹ sábọ̀dù gbé sílẹ̀ yìí Tina ọmọ bíbí inú. íńtánẹ́ẹ̀tì èyí náà ni problem ìṣẹ̀dá kọ̀ àsìkò tó máa ya wèrè Lizzy àsìkò tó máa ya wèrè ni o tún ti gbáṣọ oògùn wọ̀ fún lóòrùn ẹ̀yà bàbá ṣe nǹkan kí ló ṣe ẹ ò dẹ̀ sọ̀rọ̀ náà. mo tí ẹ sábọ̀dù ti pa lẹ́kún mo fi ìṣẹ̀dá gbogbo ọkùnrin tó ń látọ̀ nídìí tí Esabod tó ti palẹ́kún wọ́n fi ìṣẹ̀dá gbogbo obìnrin tó ṣe nǹkan oṣù tí Esabod tó ti palẹ́kún mo fi ń pe gbogbo ẹ̀yin ọmọ bíbí inú Esabod àti àwọn ọmọ ọmọ mo pè mí síbí nísinsìnyí Esabod sọ pé òun àfọwọ́ òun gbọmọ sin Tina mo fẹ́ kó mọ̀ lẹ́nu ní ẹ̀ṣadá àwọn Tina ọmọ bíbí inú Tòkunbọ̀ Esabod ọmọ Fóyèkẹ́ ọmọ bíbí. ó gbójú lóògùn jù abẹ́gbẹ́ tó ló lágbára adé tó ń tó ń dé lágbára aṣọ agbára tó ń wọ̀ ọmọ yàkú ẹ̀ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ irú ẹ̀ ó ṣe pé yìí ń ṣe sọ ìkíní wọ́n tẹ́pẹ̀ ti jà ọ̀rẹ́dì èrè kò ní íńtánẹ́ẹ̀tì kò gbójú lóko <laughs> fàdé yìí olóró gbogbo nǹkan tó ṣe gbogbo acting tó ṣe kí ló dé tòkunbọ̀ esther abọ́dẹ̀rìn ọmọ fóyèké ọmọ bíbí iná yáyì irin irin tó wà lẹ́sẹ̀ yín látẹ̀mí ló dìrín kú o ọlá nǹkan ní gbogbo nǹkan tí mo fẹ́ sọ sí ìṣẹ̀dá iná wálé bùnmi anna ọlá nǹkan ni nǹkan tí mò ń sọ yìí ò ní fi ṣiṣẹ́ mọ́ yín lára ni kò ní wọnú ìṣẹ̀dá yín lọ kó dẹ̀ gbé àga kó jókòó sínú ìṣẹ̀dá yín tí n bá ti mọ̀ nípa nǹkan tí Ẹsábọ̀dù sọ àjàbí tí Ẹsábọ̀dù bá gba ogún mi rí o ní nǹkan tí mo fẹ́ sọ yìí ò ní gbé àga kó jókòó sínú ìṣẹ̀dá yẹn mọ́ Ẹsábọ̀dù Esther Tokunbo Abọ́dẹ̀rìn ọmọ bíbí inú Fóyèké ọmọ bíbí inú Àìwò ọmọ bíbí inú yá yìí àwọn tí mi ò bá mọ̀ nípa ẹ̀ gbọ́ tí nà níbikíbi tó bá wà a ní jẹ́ káre dúró síbẹ̀ yẹn ìṣẹ̀dá yẹn mo ní ìdíjú báyìí tí ìṣẹ̀dá yín bá ti ń dé mo ti. ẹ mọ̀gbà ọlọ́wọ́ fádìyí olóró o ọmọọ̀gbọ́n fádìyí olóró mà ti wá gbàjọba kan báyìí o ìṣẹ̀dá kọ̀ iṣẹ́ ọlọ́run kí ló dé. pípẹ́ tí ń dé ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń dé mo ti pèsè dání jókòó báyìí tí nàlá tèmi mọ̀ ọmọ bíbí inú Tòkunbọ̀ Esther Abọ́dẹ̀rìn ọmọ bíbí inú Foyeke ọmọ bíbí inú Yáàyì hmm. ẹ jẹ́ ká má dàpọ̀ Foyeke àti Yáàyì ló bí Esther bọ́ọ̀dù tó ń pè ní Tòkunbọ̀ Esther Abọ́dẹ̀rìn hmm. ẹ gbọ́. ìran ìpínkù òkèèrè kó pàdé aláàánú tínà látẹ̀lé náà tó pàdé aláàánú rẹ̀ ìran ìjàpá kò kéré kó pàdé aláàánú náà tó pàdé aláàánú mọ́ ah wípọ́njú báyìí ti tíátà bẹ́ẹ̀ ni tínà ìran atakò láàánú ọmọ ò ní láàánú rẹ̀ bí ìyá sọ pé ikú òjijì ló máa pa yín láti lọ ikú òjijì á pa ẹ́. á dẹ̀ pa ẹ́ pẹ̀lú gbogbo èso tó tara ẹ̀dá ìrètínà Bùnmi ikú òjijì á pa ẹ́ Bùnmi ọmọ Esther tó kún wà gbọ́dọ̀ yẹn ikú òjijì á pa ẹ́ bí yẹn ṣe sọ bó ṣe máa rí fún mi àdàbí tí n bá rí ayé ìṣàtù tíyà yín ṣe pé fún àdàbí tí bá rí rí àbí mo bá sọ̀rọ̀ rí tíyà yín ò bá ṣe àmọ́ tíyà yín bá ti ṣe àti gbogbo àwọn abiyamọ tó ti sọ fún látẹ̀mí lọ ẹ̀ tún pàdé aláàánú mọ́ ikú òjijì wọlé tó má lọ síbi kankan dúró síbẹ̀ yẹn ìṣẹ̀dá tí náà dúró síbi tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ àwẹ̀rò àbí kí la fẹ́ pe lé. lọ́nà nǹkan tí mo gbé nǹkan tí mò ń sọ ilé lórí. ètò ṣe fún Tóyìn Ìṣògùn. kò sábíàmọ kankan tó ń bímọ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò sí abiyamọ tí ọmọ ti ojú òwú ẹ̀ jáde irú ìtọ́ gba ìdẹ́kṣọ̀n wọn tó bá kọ́ rí ọmọ yẹn á sọkún ẹ sábà wàá sọkún lórí gbogbo àwọn ọmọ yìí ẹ sábà wàá sunkún lórí gbogbo àwọn ọmọ ẹ wàá gbé tínà gbé bí iṣu irú oṣù kan wù lókè a máa ń gbégbó ni <laughs> irú òdòkú kan wù lókè a máa ń gbégbó ni ẹ sábà tó bá gbígba ọmọ ọwọ́ ẹ ẹ̀ka ẹmẹ́wẹ̀ẹ̀wá àfi tí ò bá nílà nínú tó bá ti nílà nínú ọwọ́ ẹnu máa fi sin gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ẹ sábọ̀ ní ìmọ̀lẹ́ oṣù tó kù fún ẹ tó fẹ́ lò láyé ní ìdẹ̀mọ̀lẹ́ ọdún tó kù fún ẹ tó fẹ́ lò láyé àmọ́ níwọ̀nba kékeré tó kù tó lò láyé ẹ sábọ̀ a ní lọ́la kan tó wà lára mi yìí lọ́la ìṣẹ̀dá àwọn ọmọ ẹ tí mo pè síwájú pẹ̀lú nǹkan tí mo fi pè wọ́n yìí Esabod àdàbí tí ò bá sí là lọ́wọ́ ẹ̀ tí là bá ti wà lọ́wọ́ ẹ̀ mo pin ìlà ọwọ́ ẹ̀ kó gbàgbọ́. gbọ́dọ̀ bí ọlọ́run. ó gbọ́dọ̀ bí àwọn ọmọ ìsìn ní wò wáyé. díẹ̀ ló lọ mi ò ní láti ṣe back to seven. àdàbí tí n bá mọ̀ nípa ẹ̀ Esabod. ó mọ̀ ń pẹ́. mo ṣe sọ pé kó rí fáwọn ọmọ mi wọ́n wá dá padà fún yá tínà bẹ̀rẹ̀ gbé bùnmi gbé bọ́mi tínà bọ́mi bọ́mi wálé àti àwọn ọmọ ọmọ yín àti gbogbo ohun tó bá tara hmm. ẹ sábọ́dọ̀ ẹni dìtẹ̀dún sínú ìjẹ̀dún ẹ máa kó sápò kẹ́ máa gbà lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa kó sápò kẹ́ máa gbà ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan. o ṣetán tó máa ṣègbésẹ̀ Ọlọ́run. àti mú Katina ọlálẹ́kọ̀ọ́ ọláwálé Samuel. ọjà tí kórúkọ ẹ fún wọn. àti olúwàbùnmí àná ẹ o ẹ dúró kẹ ìgbà tó ìyá yín lóko sílẹ̀ ẹ máa gbà tó ìṣẹ̀dá yín hmm, ọmọ inú ọká ló ń ṣekú pọ ká ẹ máa ṣekú pa ẹ sábọọdù ẹ̀yin lè máa ṣekú pa nítorí pé ní ọjọ́ tí ẹ sábọọdù kọ́kọ́ sọ̀rọ̀ ní kò mọ̀ nítorí pé mi ò mọ̀ nípa ẹ̀ṣẹ̀ tí ẹ sábọọdù fi kàn mí mo wá fi ohun tó di ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin mo fi kọ́ ẹ̀sùn tẹ́sàbọ̀dù tó fi kọ́ mi lọ́rùn tí mi ò bá ti mọ̀ nípa ẹ̀sùn yẹn ohun tí mo fẹ́ kẹ́ ẹ máa gbé lọ báyìí pé ẹ̀sàbọ̀dù ó máa fi ọwọ́ ẹ̀ sí gbogbo yín kẹ́yìn náà tó wá bí igba ọmọ ni mo sọ tina àti wúkẹ́ tina kẹ́ ẹ bí igba ọmọ gbogbo yẹn pátá lẹ́sàbọ̀dù máa fọwọ́ ẹ̀ gbẹ̀gbìn bí iṣu ewùrà kó tó lọ láyé. mo fi sílẹ̀ tí nà padà wá jókòó ni mo gbọ́dọ̀ lọ. olórí burúkú oní dírámà sọnù. padà jókòó mo gbọ́dọ̀ lọ kankan mo ń bá ṣẹ̀dá ẹ̀sìn rẹ̀ ìyá ẹ̀ ló kó ṣoṣo ó máa rí ṣoṣo ìyá ẹ̀ ló kó ṣoṣo ó máa rí ṣoṣo ó gbọ́dọ̀ lọ kankan ẹ̀ mọ́ mi kò dìde jókòó wọ́n mọ̀ pápọ̀ bí ni ó máa fẹ́ fún ẹ láwọn nǹkan kan jẹ kò ń ṣe lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ló ti máa fún ẹ ní nǹkan jẹ kò ń ṣe lọ́dọ̀ ẹ máa fẹ́ fún ẹ ní nǹkan jẹ èmi náà mo kò jókòó padà bó ṣe jókòó lè jókòó ohun tí mo fẹ́ kó o gbé ni kó o gbé ẹ sábọ́ọ̀dù ó gbọ́dọ̀ sin yẹn. àti ní kẹ́tínà ìyá ẹ̀ dòkúbọ̀ ẹ sábọ́ọ̀dù ẹ̀ ó ti ya wèrè. Múyìnkẹ́ ló bí òun gbogbogbò yáyì ló dáa tó ẹ̀ yáyì àbọ̀dẹ̀ ló dáa tó yáyì mo fi àtọ̀ yẹn mo fi bèrè ni. ìyá àdì alájà àdì ni. tẹ́sábọ̀dù gbọ́dọ̀ fọwọ́ ẹ̀ sí i àfi tẹ́sábọ̀dù bá nílà lọ́wọ́ ibi fọwọ́ ẹ̀ sí i àmọ́ tẹ́sábọ̀dù bá ti nílà lọ́wọ́ ó gbọ́dọ̀ fi ọwọ́ ẹ̀yìn sí i ẹ sábọ̀ ló ti fa àwọn ìwọ̀nba èpè tó bá ti lè gbé ni kò dì ìwọ̀nba ẹrù tó bá lè gbé ni kò dì. tó ti fẹ̀sọ́ tọ̀ nítorí pé wọ́n máa ń gbàdúrà kábíyá wọ́n máa ń jèrè ọmọ wọ́n máa fi alẹ́ tó wà ìsìn àwọn ọmọ yẹn àti rúkẹ́tínà lóhùn kan tí mò ń bá ìṣẹ̀dá ẹ̀ ojú oorun láti jí mi pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ pé Tòkunbọ̀ tún ti ṣe báyìí báyìí o ọlọ́àìkò tí mo wà tó bá jẹ́ kójú oorun lọ ti sọ fún mi sí pé tòkó bò tún ti ṣe báyìí báyìí báyìí tẹ́lẹ̀ ní kí n dìde kí n ṣe báyìí kí n gbé báyìí kí n ṣe lè kí n ṣe lè tí mo dẹ̀ ṣe báyìí. Tinúkẹ́ Tina Ọlálékan Ọláwálé Samuel Ọlábùnmi Anna ẹ máa rẹ̀ bọ́ bí ewé ni. a ní gbogbo ohun tí tó sọ. So sí àwọn ọmọ tí mo fòbò mi bí tí mo dẹ̀ fún ní ọ̀nà mi méjèèjì kó lọ ṣẹlẹ̀ sí mi. ó ṣẹlẹ̀ sí mi ní wàrà ṣiṣà ní kíá kíá kíá kíá kíá kíá. Wọ́n wá pẹ̀lú mi pẹ̀lú òkú. Èmi wá pẹ̀lú èmi wá sí ọ̀dọ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run. Àbọ̀dẹ̀ rẹ̀ ọmọ bíbí inú Fóyèkẹ́ àti ìyá ìyàwó rẹ̀ Ọlálékan ọmọ bíbí inú Esther Tòkunbọ̀ Abọ́dẹ̀ gbogbo ògùn dúdú tí wọ́n lézè pé àjọlí tó ń pè àní gbogbo ẹni tó ń gbọ́ tó ń ṣe àmì lọ́dún ẹ̀ àníkẹ́ náà ó di tiẹ̀ yáyùsùn ya yusuf ya yusuf ya latif ya latif ya tabi ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba laulahula lakuata ila ilé abilé azim. ọmọ bíbí inú esther tó kún bọ abọ́dẹ àná esther tokunbo abodèrin ọmọ bíbí inú fúyè kẹ́hìndé ọmọ bíbí inú yáyà abodèrin olúwa bùnmi anna ọmọ bíbí inú esther tòkunbọ̀ abọ́dẹ̀rìn esther tòkunbọ̀ abọ́dẹ̀rìn ọmọ bíbí inú yáyì abọ́dẹ̀rìn ọmọ bíbí inú fúlùkì. gbogbo ah, níbi tọ́lọ̀ ń wà. mo kò ṣẹ̀dá yín ẹ jókòó síbẹ̀ ní ẹ̀gbọ́dọ̀ dìde hmm, dákun yẹn padà. ó ti ṣe tó tó máa kú. torí tó bá ti fẹ́ dìde mo máa rí sàn ẹ gbọ́dọ̀ dìde gbogbo bó ṣe ń fún ìyá yín látẹ̀ gbogbo ẹ máa ń fi nǹkan ránṣẹ́ sí tí náà ìwọ ló fẹ́ràn yẹn ju bí ṣe wò nǹkan tó máa ń fún ẹ ní nǹkan ẹran ara ìyá ẹ gbọ́dọ̀ gbàgbọ́dì fún mo fi ẹ̀jẹ̀ tí ẹ sábọ̀ ló dà lórí àwọn ọmọ àdàbí tí mi bá ti dẹ̀jẹ̀ lórí lótì mi tí mi dẹ̀ dẹ̀jẹ̀ lórí Florida àmọ́ tí n bá ti dẹ̀jẹ̀ tó jẹ́ pé inú àgbàrá ẹ̀jẹ̀ tèmi tó jẹ́ pé inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n ti yọ létí ya latif ya latif ya latif ajaba ajaba ajaba ja ja ja ja ja ja ja ja ja ìwọ tó ń tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ní àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ní àgbà kúrò ní àdàbí tó bá jẹ́ pé èmi kọ́kọ́ ṣe ẹ́ sábọ̀ àdàbí tó bá jẹ́ pé èmi kọ́kọ́ ṣépè fọmọ ẹ́ sábọ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹ́ sábọ̀ mi kọ́kọ́ ṣépè ẹ sábọ̀ gbọ́ mi èpè tí wọ́n ń ṣẹ́ yẹn kò lè gbà lórí àwọn ọmọ yìí ìdí ni wípé ọmọ tó bá sunkún wọlé tèmi máa ń rẹ́rìn jáde mi níwọ̀n ọ̀pá tó lọ ń fún mi ìdí ni pé mi ò wọ ọmọ ọlọ́mọ ṣoṣo kí ni kó bàjẹ́ fún wọn bọ̀ ẹ sábọ̀ àìmọye ọmọ ló ti pa lẹ́kún àìmọye ìyá ló ti pa lẹ́kún ọlá wípé tó o bá ti ní ìṣù pẹ̀láwọn tí ò ṣẹ́ rí ọmọ wọn ló kọ́kọ́ máa ń lọ fún kó o bí gba ọmọ láyé Esabod inú àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n máa gbà jáde ọwọ́ ẹ ló lè máa fi sí wọn Esabod pẹ̀lú àgbàrẹ̀ ẹ̀jẹ̀ ló máa fi sí wọn Tòkunbọ̀ Esther Abọ́dẹrìn ọmọ fún ìpín ọmọ yáyì ọlá ẹnu ìkàsí àfi tí ò bá ṣe ojú oorun ni wọ́n ti fún mi pé kí n dìde kí n wá ṣe ohun tí mò ń ṣe yìí àmọ́ tó bá jẹ́ kó jó ọmọ náà ti dí mi pẹ́ pẹ́ pẹ́ láago mẹ́ta gérégé tán ní dìde ẹ sábọ̀dù ti ṣe báyìí ó ti ṣe báyìí ó ṣe báyìí ó yá dìde ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ẹ sábọ̀dù kó o bí gba ọmọ ọwọ́ aláǹtakùn ló fi ń takùn ògbọ́n ọwọ́ alákọ̀ ló fi ń gbẹ́rù ọwọ́ ẹ ló máa fi gbẹ́ sàárì àwọn ọmọ ló máa fi sin gbogbo àwọn ọmọ ẹ àdàbí tí ń bá mọ̀ nípa ẹ̀sùn tó fi kùn mí sí ẹ̀ sábọ̀dù ó gbọ́ mi nǹkan tí mo sọ fún ẹ. Tina tó ń pè Látinúkẹ́ ọmọ bíbí inú Esther tó kù mọ́ Abọ́dẹ̀rẹ̀ inú àgbàrá Ìjẹ̀bú gbà wá yá àgbàrá Ìjẹ̀bú máa gbà lọ. ewé àtàwọn kàkà ìwòkù làkàrà ń di tiẹ̀ wọnú ọjà ẹ sábà kó òbí gba ọmọ wa kọ́kọ́ rìn ìwò wọnú ó ku ọ̀la kí wọ́n kú láyé wọ́n á rìn ìrànwọ́ ní ọjà wọ́n á dẹ̀ gbàgbà rẹ̀ èdè jáde tó lè máa fi ọwọ́ ẹ̀sìn wọ́n pẹ̀lú àgbàrá èdè àdàbí. gbogbo tó wà wájú yìí tí wọ́n fi kò ṣẹ̀dá àwọn ọmọ ìjókòó yìí àdàbí ti bá mọ̀ nípa ẹ̀sùn tó fi kàn wọ́n àwọn tí mi bá ti mọ̀ nípa ẹ̀sùn tó fi kàn wọ́n gbogbo àwọn ẹrù tó dì kalẹ̀ ẹ́sítà àtàwọn olù tí mo mọ̀ ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ jù kalẹ̀ gbogbo ẹ̀ pátápátá ní ìṣẹ̀dá àwọn ọmọ abẹ́rẹ́ rẹ̀ tí mo kó kalẹ̀ oṣù pátá ni wọ́n máa gbé délé fún ẹ. lọ́run tí mo bọ̀ sọ́rọ́ kì í sẹ́ àdàbí tí omi ẹkún kíkorò bá ti kún ara nǹkan tí mo wọ̀ sọ́rọ̀ ẹ sábọ̀ mi ò ní sunkún kíkorò lórí àwọn ọmọ rẹ̀ mo ti sọ fún ẹ pé ṣiṣẹ́ ṣiṣẹ́ ló mẹ́rin orísun tó fi báyé ẹ̀sùn ṣiṣẹ́ṣiṣẹ́ ló mú gbá tọ́mọ òkè fi ń jókòó ẹ́sàbọ̀dù ṣiṣẹ́ṣiṣẹ́ ti bá ẹ̀ mi ò ṣẹ́ mi ò rú ẹ̀ mi ò pé mo fọ ọjọ́ kan rúbi sí ẹ ọ̀nà ìjọ tó kọ ara ẹ̀pì fún ẹ tí mi ò sùn tí mi ò wọ tí mò ń wá ẹ kiri ah, ẹ́sàbọ̀dù ọ̀nà àpérò gba òógùn mi ó yá pé mi ò mú ẹ rí ìwọ ló ń jà fún mi ẹ sábọ̀ wàá jẹ ìkorò wàá mú ìkorò wàá gúnlẹ̀ sébùté ìkorò lórí alẹ̀ àti lórí ọmọ ẹ̀ àti lórí gbogbo tó tara ẹ̀ jáde olúwa ló fò mí mi ò dẹ̀jẹ̀ lára àdàbí tẹ́pọ̀ ọjọ́ tí mo bí Florida mi ò dẹ̀jẹ̀ lára ní gbogbo nǹkan tí mo sọ sínú ìṣẹ̀dá àwọn ọmọ mi ò ṣe àwọn tí n bá da tons of blood lára tí mi ò lè wo Tina Àtinúkẹ́ tí mi ò wo Bùnmi Anna tí mi ò wo Ọláwálé àbí tí mi ò wo Ọlálékan tí mi ò wù wọ́n pé kó bàjẹ́ fún wọn rí àwọn tó jẹ́ pé wọ́n máa dìde pé kó wá bàjẹ́ fún tàwọn tí ò ṣe bíi ti Lizzy Anjorin ẹ̀sà lord láti èmi lọ ìpayín kẹ̀kẹ́ ti dé sínú ìgbésí ayé Tina ẹkún òṣì ti dé sínú ìgbésí ayé Tina gbọ́mi àkọ́bí ọmọ èèyàn kan ni mo jẹ́ mo wá pe gbogbo ègún tó máa ń ja àkọ́bí ọmọ látẹ̀lé lọ ó bẹ̀ sí ní ja Tina kó bẹ̀rẹ̀ sí ní ja Wálé kó bẹ̀rẹ̀ sí ní ja Hannah mo pè wọ́n ní àwọn ogun yẹn gbọ́dọ̀ ja gbogbo ọmọ tó tarẹ̀ jáde oníṣàkínì ìyá mi sùn kò sí ohun tó sọ tán kò sí àwọn tó pè tán gbogbo tó sọ nípa mi Esabod tó bá jẹ́ pé òun sọ nítorí ìlara ni nítorí owó nítorí ìkà nítorí pé ò kì í rí kọ́mọ ọlọ́mọ ga nínú ayé Esabod a ní àfi tí ò bá ti sí ìlà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ tí ò bá ti sí ìlà lọ́wọ́ ẹ̀ gbogbo táwọn ọmọ ẹ ti ń dáwọ́lé ó máa lakú lọ fún wọn Tina Tinúkẹ́ gbogbo ohun tó bá ti dáwọ́lé kó máa lakúlọ fún ẹni ọláwálé anna lẹ́kọ̀ọ́ gbogbo ohun tẹ́ ẹ bá ti dáwọ́lé látẹ̀wé lọ bí mo ṣe sọ ó máa la ikú lọ fún yín rìn ló tà ló ń wọlé ilé ẹmọ pè ọ́ ilé ẹmọ pè ọ́ bá mi tara ṣàṣà. I cover everybody with the blood of Jesus on this platform and on Instagram. Am I worried? Just be in spirit. Òun wá pẹ̀lú ògùn dúdú ìlú wá pẹ̀lú ẹ̀ pẹ̀lú orúkọ Aláwù. Wá di ọlá iná tó pamọ́ mi. Àdàbí tó bá jẹ́ pé mo lè jáde kí n máa pa irú rọ́bì ẹ̀ wọ́n ṣàgbọ́dọ̀ láì ṣẹ́ láì rí. Òun ò ṣẹ̀mí òun ò rò mí kí n dẹ̀ jáde láì ṣe pẹ́ sábọ̀dù rọlá wípé tó bá ṣẹ̀ mí tó bá rò mí àbí bó ṣe ń ṣẹ̀ mí bó ṣe ń rò mí. mi ò fi ọjọ́ kan lọ fún àwọn ọmọ rẹ̀ ilẹ̀ mo pè ọ́ lórí gbogbo ẹ̀dá tí mi ò ṣẹ̀ tí mi ò rò tó jẹ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ wá jà mí. mo pè ọ́ lórí gbogbo ẹ̀dá tí mi ò ṣẹ̀ tí mi ò rò bá mi lanu kó o gbé wọn mọ̀ jẹ́ kí ayé wọ̀ kó wọn lanu gbogbo ìka jẹ́ kí ayé mọ̀ pé kò sẹ́ni tó lè gbé mi oògùn mi nì mo fi kọ́ tí kìíní mo fi kété kejì mo fi kété kẹta oògùn mi mo fi kété kẹta tálọ́kẹ́lì tálọ́kẹ́lì wọ́n lá oògùn mi àti jẹ́ àti mo tí mo bá kí nínú ayé. Elohi. Àmọ́ tí Wẹ́stà Tòkunbọ̀ Agbọ́dẹ̀rẹ̀ ọmọ fún èké ọmọ ìyá yìí àti irú àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ayé tó dàbí ẹ̀sà rẹ̀. Adágẹ́ gàdé gàyà. Ó jẹ́ pé ẹni tó bá ń ṣe takuntakun ṣe kò rí tiwọn làwọn máa ń um, fẹ́ mú wọn. Michael, Michael, Michael, this is Michael protection. Holy Michael protection is upon you. You can see. Michael ìkànsẹ̀ ajagunṣẹ́gun òde ọ̀run. lúdó gàló tà mọ́ pé ẹ̀yìn. máa fòyà ní apá jésù kò sí ohun ẹ̀rù kan iná tí ń jó kò lè sùn mọ́ o ogun èṣù dùn wíwó mọ́lẹ̀ mo rọmọ àgbélébù rẹ̀ yá kíra ìjà olúwa ọba olùṣègùn wá ṣẹ́gun ọ̀tá fún wa já kíra ìjà wa gbọ̀mọ́ rẹ̀ sókè pẹ̀lú àlélùyà hallelujah holy michael holy michael holy michael holy michael holy michael this is michael sigel michael michael michael michael michael michael michael Michael, Michael, Michael, Michael, Michael, Michael, Michael, Michael, Michael, Michael. I cover everybody on this social media that are positive with the sword of Holy Michael. Every evil curse shall go back to the sender, and the remaining evil, all the curses by Lizzie and Johnny and our cohort, go back to sender. Ọlọ́run mo wá pẹ̀lú ẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ èmi wá gẹ́gẹ́ bíi dáfídì níwájú gòláyàtì tó gbé oògùn wá bá ó sì ṣubú pẹ̀lú kànnàkànnà òkúta ẹyọ kan ṣoṣo àní gbogbo agbára òògùn èyí tí ó ń ro èròkèrò sórí àwọn ọmọ wa tó ń ro èròkèrò sórí wa ní àní ẹbẹ̀rẹ̀ gbé àwọn tó ń tẹ̀lé kó máa bẹ̀rẹ̀ gbé kó máa bẹ̀rẹ̀ gbé kó máa bẹ̀rẹ̀ gbé kó máa bẹ̀rẹ̀ gbé kó máa bẹ̀rẹ̀ gbé page ninety seven. Hard here, ham. Hard here, ham. Hard here, ham. Hard here, ham. Tarak heli he. Tarak heli he. Tarak heli he. Hey, oh. Elohi, Elohi, Elohi, Elohi, Pakaki, yeah, Pakaki, yeah, Pakaki, yeah, Afghan, Gande, yeah, all that, yeah, Shakuda, Zia, Michael, Michael, Michael, Michael, Michael, Michael. ọmọ fún ìjọmọ yáyí ọmọ ọmọ aláwọ àdàbí tó o bá gbanú àgbà rẹ ẹ̀jẹ̀ jáde àdàbí tí gbogbo àwọn ọmọ ẹlẹ́rìn bá ti gbanú àgbà rẹ ẹ̀jẹ̀ jáde àmọ́ tó bá ti gbanú àgbà rẹ ẹ̀jẹ̀ jáde allegation tó fi kàn mí tí bá mọ̀ pa ẹ̀ òfin ọ̀gbìn ṣe àmọ́ tí mo bá ti mọ̀ nípa ẹ̀ yóò gbà wá là lọ́wọ́ ayé máa ń mímọ́ gbé dá rẹ̀ sókè láti ṣẹ́gun fún wa. Jà! Láti ṣẹ́gun fún wa. Jà! Láti ṣẹ́gun Lizzy Anjorin. Àní ó wá pẹ̀lú àfọ̀ṣẹ. Ó wá pẹ̀lú ìkórè ó wá pẹ̀lú agbára òkùnkùn òkùnkùn kò lè borí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ òkùnkùn kò lè borí òṣùpá ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo fún ògo ọmọ ọlọ́run kábíyèsí o olódù kándù mi dà. fàrè tó tó kábíyèsí ọba ọba tí n bá ní kí n lè pa wàá kú tẹ̀rọ̀tẹ̀rọ̀ wàá ṣèlú tẹ̀rọ̀tẹ̀rọ̀. òkè gbóngbóng lòdì àpáta àpáta tàtàtà oṣù bá gbéra. nígbà tó ti jẹ́ pé ẹni tó wà lókè ní wọ́n ẹ́sà àbọ̀dẹ rẹ̀ ló máa fẹ́ mú bọ́ọ̀lẹ̀ ìyá ńlá mi á tọmọtọmọ nínú àgbàlá ẹ̀jẹ̀. Ẹ́sítà tó kó bọ abọ́dẹ̀rìn ọmọ ìlú èdè. ọba wọn ká. a ní bó ṣe nínú ogun ní ìlọ́po ìlọ́po ìlọ́po ajẹ́tì mímọ́. ajẹ́tì mímọ́. ajẹ́tì mímọ́ mímọ́ mímọ́ àdàbí tó wà gbé spíkà jáde ìjẹsìn ìràwọ̀ dídán sí òwúrọ̀ tí ì mọ̀. tẹ̀rí iṣu bá ń jọba lórí ogun ayé. àdàbí tí Latif bá ṣe òun. àmín. àdàbí tí Florida bá ṣe òun. àmín àdàbí tí olúwarọ̀sùn bá ṣe òun. olúwadúró tì mí tán àdàbí tó bá ṣe òun. ogun ọrùn ẹ̀yà wọlé. àdàbí tí wọ́n bá fọjọ́ kan lóbi sílẹ̀. ogun ọrùn ẹ̀yà wọlé. Hallelujah àdàlù tí èyí bá ṣe. ogun àrùn ẹ sọ̀kalẹ̀ sílé. inú àgbàrá èdè tó gbà wáyé tí gbogbo àwọn ọmọ ẹ gbà wáyé inú àgbàrá èdè. gbogbo agbára òkùnkùn tó sowọ́pọ̀ nítorí èmi àti ẹ̀ gbogbo ìbùjókòó àwọn agbára òkùnkùn ní aago mẹ́ta òru tí a wà yìí gbogbo agbára aláwo ni gbogbo agbára ẹlẹ́mìí òkùnkùn oṣù àti àjẹ́ ẹlẹ́mẹ̀rẹ̀ ni àní gbogbo ogun ọjọ́ tó ti pẹ́ lórí yín ni àní gbogbo ogun èpè gbogbo ogun àṣàṣì ọlọ́run mo wá níwájú rẹ pẹ̀lú kúránì àti bíbélì òun ni ìgbẹ́kẹ̀lé àti odi ìmítálí èmi yóò bẹ̀rù Olúwa ìwọ ni àpáta ẹ̀mí mi àyàtá ni yóò fò mí. I surrounded everybody with the light with the blood of Jesus Christ. Nothing shall happen to you and your children. You shall continue to wage, God will continue to wage a war against everybody that before you ọmọ Foyeke. àṣàsí kó padà sílé alásàsí èpè kó padà sórí olépè gbogbo ẹnikẹ́ni tí ó fọwọ́sopọ̀ nínú òkùnkùn ìdọ̀rùn ẹ sọ̀kalẹ̀ holy michael ẹ sọ̀kalẹ̀ holy michael ẹ sọ̀kalẹ̀ holy michael ẹ sọ̀kalẹ̀ ajagunṣẹ́gun òdi ọ̀run ẹ dìde pẹ̀lú cobra blue sword àní ẹ mú àárò yín kí ẹ ta sí ọ̀dọ̀ elépè olú ẹ dá a padà àtàwọn tó ń ṣépè fún àwọn èso wa ní ibi kó padà sí ilé yín bẹ́ẹ̀ bá rokú sáwọn ọmọ ikú kó bọ́mọ yín àní kẹ́yọ̀fọ̀ kó bá yín. Ah wá jẹ́ kó máa lọ. èmi ò gbọ́ bí tí òkùnkùn ti borí ìmọ̀lẹ́ rí ọlọ́run ìwọ wá pẹ̀lú mi pẹ̀lú ọ̀fọ̀ ó wá pẹ̀lú mi pẹ̀lú oògùn dúdú Lizzy wọ́n ní tí ó kìtì ọ̀gbọ́n bá wọn lórí ẹ̀ ló máa ń kọ́ ló ti dé dead end ọ̀ló máa ya wèrè ó máa wọ gbogbogbò ibi rẹ̀ ó kàwọ́ lérí ó fẹsẹ̀ jinlẹ̀ àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run. ìyá àjọ mi ká bẹ̀ mú mi ò ní wá bẹ̀ mo dẹ̀ mọ́ wọn sẹ́ mo ń fẹ́ sọ fẹ́ sábò mo fi mí sílẹ̀ àti ìdílé mi àtàwọn ọmọ mi. mo mo dìídì ìrọ̀ mi mo dẹ̀ sọ pé màá ṣe báyìí màá ṣe báyìí màá ṣe báyìí ẹ sábọ̀ tí olùkọ́ mọ àlùyé ni ọmọ ọkọ ni mí. aníjọ́ tó ti gba last owó tó gbà lọ́wọ́ mi nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bímọ tí mo sọ fún ẹ lórí kó má bùrì mi mọ́ ọjọ́ yẹn náà ti gbáradì. irọ́ kò lágbára kankan torí èyí tẹ wọ online ni èyí tẹ wọ online ni Lizzy ò ní agbára ó ń hàtì ni. tó o bá ah. kúnlẹ̀ sébùdí òfin ọmọ tí ò ṣe tí ò rò tí mi ò mọ̀ bóyá o wà láyé gan wàá sáré gbé ọmọ wàá máa gbé wọn ṣépè. òun gbèjẹ lọ ní o òun dáṣe ni o Esther tó kú wa bọ́dẹ rìn Tina jókòó Wálé jókòó allegation tí ìlànà fi kàn mí Bùnmi ṣe ń gbọ́ mi àwọn tó lóun gbèjà àdàbí tó bá jẹ́ pé mi mo kọ́kọ́ ṣe àwọn pípù yẹn àmọ́ tó bá jẹ́ pé àwọn ẹni yẹn ló ṣe àìdá fún mi àti Tina àti Asa àti Wálé aló ti ya wèrè aló ti ya wèrè ìlú òòlù kẹjọ àjàdù tí màá ṣe pé òòlù gbẹjọ tó yín wà tí n bá mẹ àti ìrẹ̀ pé òòlù kọ́kọ́ wá bá mi àdàbí máa fi yẹn náà. àdàbí tí n bá fọjọ́ kan wọ gbogbo inú yẹn tí mo lòbí sí àmọ́ tí mi ò bá ti lòbí sí inú tó jẹ́ pé tèmi ni ń ṣe lọ ìyá làwọn agbẹ́yìn ni ni màá tó bá dójú fífìfò ló máa là ní tó bá ti dójú ṣoṣo àdàbí tí oore kan sí méjì ò bá tara mi jáde yálà owó nàbí kì í ṣòwò àbí nǹkan kan ní sí gbogbo àwọn ẹni tí ìyá yín sọ pé òun gbé jà àbó òun jà fún àmọ́ tó bá jẹ́ pé mi ò mọ nǹkan kan tó bá jẹ́ pé bínú mi ṣe ń rí ni mo ṣe ń ṣe tèmi àti Esther Tokunbo Abọ́dẹ̀rìn ọmọ Fúyèkì ọmọ Yálé Abọ́dẹ̀rìn ó di wúrúwúrú fún ẹ lẹ́yìn ó di wàràrà fún ẹ látẹ̀yìn lọ àti wọ àtàwọn tó ń spọ́nsù ẹ àtàwọn tó ń gbèjà ọmọ aráyè òní kì í kú oríire ẹkún. so Tóyìnbó ń gbìjà báyìí. òkè bá wọn lọ́jà ìdùnnú ẹkún ìṣòro kúrò nínú ilé mi. Lizzy ti ya wèrè o. Esther tó kú lọ. Lizzy ti ya wèrè o. àdínní ni o nínú mùsùlùmí bó ṣe gbé kura àwọn àpàdé ẹ. ẹ dìde ẹ bá mi kó àwọn ọmọ mẹ́rẹ̀ yìí ẹ kó wọn sínú rẹ̀. tó bá dáa ní gbólóhùn tí mo fẹ́ bá wọn sọ tílẹ̀ bá ti mú dáadáa níbi tí mo bá ti bá wọn ní tí mo fẹ́ bá wọn ní tán àwọn ṣe ìfilẹ̀kọ́ ìrìn àti ìjọba káwọn ọmọ ẹ̀ sígbè kan ọmọ olórí burúkú lè wọ́n ló jẹ dá wọn ni. èyí ta wílò kẹgbà nígbà kíkọ̀ọ́ gbà. àdínì ọlọ́run kó àìgbéná ìyà sí lórí ẹ̀ ó ti wo fíìmù yorùbá dákú gbogbo tí mo sọ lẹ́nu àfi tí wọn ò bá bá yẹ ẹ̀sùn nínú wọn kó tó lóyún ẹ̀. Ah, wọn bá wọn sùn kó tó lóyún. àfi tí wọn ò bá gbé oyún ẹ̀ tí kò dẹ̀ gba náà jẹ jáde. ẹ kò jẹ́ ìjẹ inú ẹ̀ pé. kò ní ṣe mọ́ mi. ó ẹrù ọbẹ̀ orúkọ méjì mo gbé wájú ẹ̀ bíbélì àti koran àti ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ michael kọ́nà michael ni. esther jokunmọ̀ abọ́dẹ̀rùn ọmọ fóyèké ọmọ yáyì kò nọ́mà o ó lè mi ọmọ ọmọ àwáwù àwáwù kọ àwù gidi gbà ni fábílì mi ò fẹ́ mùsùlùmù rí ṣé babaláwo ló sọ pé àwù nìyá ìyá mi ń jẹ ìyá ìjẹ̀ṣà lábúlé ìjẹ̀ṣà ìyá ìjẹ̀ṣà ìyá sí èsì. èyí tí mo dì sínú ìṣèdáyé látẹ̀mí lọ ó jí fídí láti má máa ṣe fíìmù fún wa à ń wo tíátà ni ó ṣe jẹ́ ká rí fọ́tò aṣọ òògùn tó ló wà nú ẹ̀ ah ó ti sọ láti di òde o eléyìí sì lọkọ nílé pa pa pa yeah ẹrù ò lè bá àwọn tó ń tẹ̀lé mi inú mọ́lẹ̀ làwọn wà àwọn ọmọ yóò gbọ́dọ̀ lọ ah, ṣé ń pe wọn àwọn ọmọ tó ń sùn lọ wọn ṣé lọ yàrá wọn kọ́ lọ àwọn ọmọ tó ń sùn lọ orúkọ pàjọ ẹ̀dì adẹyẹ tó tó bá wọn. àwọn Lollywood mọ máa wo bọ́ ìgé yìí wípé ah, àwọn mọ̀ pé wéré làwọn bá ṣe nǹkan orúkọ pàjọ ẹ̀dì wọ́n ti ń dì sórí bó ṣe gbóná yìí bó ṣe gbóná gbọgbọgbọ yìí bẹ́ẹ̀ ni kí gbogbo nǹkan tí mo sọ nípa o lẹ́sà àgọ́dàrin ọmọ fúyèké ló gbígbóná ló gbígbóná báyìí kò ló bá ìṣẹ̀dá yìí àtàwọn yẹn. ó ti lọ ni ok o ti lọ. Fashion doctor. This is so interesting. Alufulani come over here. Ẹni tó fi jẹ ìyá dìní inú ẹ̀sìn Mùsùlùmí. Mo ti sọ ọmọ lẹ́yìn Mùsùlùmí ó dàpẹ́ ilé fẹ́ máa balẹ̀ ayé jẹ́ báyìí. <laughs> Kò ságbára tó dàbí ti Jésù alágbára kò ságbára tó dàbí ti bàbá. ibi nìwọ olówó ọṣọ oògùn wa bá èmi ò ní ṣe back to sender fún ọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ ọ̀mọ̀lẹ́tẹ̀ wò mí pátápátá mo rí yín bọnú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Lizzy ẹrù ogun tó rí wo ẹlẹ́rù ni ó gbé èyí tòrù sọ́mọ rẹ̀ o ẹ̀ka káwọn ọmọ rẹ̀ gbé àwọn fọ́lọ́wàsì rẹ̀ kí ọlọ́run kó jẹ́wọ́ agbára rẹ̀ láàrin ọjọ́ méje. bí ọlọ́run ṣe pààlà nínú aginjù fún àwọn Ísírẹ́lì tó sì ṣe lójú gbogbo ènìyàn tí ẹnu sì ya gbogbo ènìyàn pé òkun péyà àṣàsí ò mú gbogbo ẹ̀yin onínú rere Lizzy kéré inú ẹni tó lè lo oògùn fún mi gbogbo tó ń ṣe yẹn dírámà ni o ìtàn ṣe kò nínú àrélù mi you can see that Lati is in bondage ṣé ti pé lásán kọ́ ni làtí ló fi kó lọ bá Lizzy tó fi ìyàwó mẹ́ta ọmọ mẹ́jọ sílẹ̀ àwọn obìnrin lẹbi ẹ̀yin ọkùnrin mo wá gbàdúrà fún ẹ̀yin ọkùnrin arógo bògógé òní bògó gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń wò mí ẹ ní bọ́ sí ọwọ́ atúnidá obìnrin bí kì bá ń ṣojú lásán kéèyàn fẹ́ ìyàwó mẹ́ta kó ní gbogbo wọn ò dá Lizzy lò olóògùn ló dá. gbogbo àsìgẹ́ta fún ẹgẹ́ láti bàbá Latifa èmi ti ṣá tí mo máa tú tí ó sì ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu láìpẹ́ láì jìnnà tí n bá ní orúkọ mìíràn ju orúkọ aláwọ̀ bíbélì mi àti orúkọ Mósè tí mò ń lọ ni àṣàsí ẹ lè mú mi ní a ò ní gba ọwọ́ mi ṣe àná mo lolúwa ń rán mi wá sílé ayé gẹ́gẹ́ bí Mósè ó ń fún mi ní ọ̀pá ròdò láti dìbò lu gbogbo ẹ̀mí òkùnkùn ṣe oṣù olé ayé láti gbọ́ ọ̀rọ̀ olúwa níbikíbi tí o wà lọ́dọ̀ Lizzie kí ire kí o sọ gbogbo tí o ti jẹ látojú ara tó ti jẹ nínú oúnjẹ gbogbo ṣìgìdì tí a fi hàn mí tí Lizzie díẹ̀ mọ́ iná ọ̀run kí ó kọjá kí ó la ibẹ̀ kọjá kó tú ẹ sílẹ̀ kí iyì rẹ kí ó sọ kójú rẹ kí ó là. ọba Èdùmàrè ọba tó ẹ wá wo tó ń ṣe fún èmi ní ojúmọmọ ká wá wo tó Abraham tí Ọlọ́run fẹ́ràn rẹ̀ fọdún mẹ́wàá tó dìde ogun sí i àdàbí tó bá yẹ pé mo fóònù ẹ mo pè ẹ pé ìwọ kọ́ ló gbé ẹgbẹ́ ẹjọ́ tó yàn Abraham pé ká lọ bá ti ẹ àdàbí tí ò bá sanwó fáwọn blọgà kan lọba tó ju ṣùgbọ́n mo rí wípé nígbà tí àṣà tí ò fẹ́ràn tóyìn tí ò ya wèrè tí ò kú tọmọ rẹ̀ òkú tọkọ rẹ̀ òkú tó tún ń gba endorsement lójoojúmọ́ ó rí pé o kò ní agbára kankan lézìí a tóbi jùlọ nínú àwọn ọ̀run ọba ṣèyí òwú anilise anjọrin Elizabeth ìwọ wá pẹ̀lú mi pẹ̀lú dúdú àti pupa èmi wá pẹ̀lú ẹ pẹ̀lú funfun pẹ̀lú ìmọ́lẹ̀ ọ̀la mo gbé alukuran mo gbé sí òkè torí pé mo ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ọbẹ̀ mo gbàgbà nínú yálà yálà tí mo dẹ̀ máa ń ka ninety nine names of Allah mo ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajaba ajabaru ajabaru ajabaru ajabaru ajabaru ajabaru àní gbogbo tó fi ẹnu ẹ sọ kí ó wọlẹ̀ sínú omi ara rẹ kó wọlẹ̀ sínú ẹ̀gẹ́ ara rẹ àti ìwọ tẹ́ ń ṣépè fáwọn ọmọ mi nípasẹ̀ rẹ kó wọlé sínú ilé yín ká sọ kó sí ọ̀fọ̀ sínú ilé yín ká kẹ wọlé rí kẹ ẹ fẹ̀sùn dáfídì kọjú sí gòláyàt olùfẹ́ wa bá mi jà ó gbé ìkóúdẹ wa ó gbé awọ wa ó gbé oúnjẹ wa ó gbé àfọ̀ṣẹ wa ó ní èmi dìde pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run tó jẹ́ ọlọ́run Israel mo sì gbé idà olè maike sí ọwọ́ gbogbo tó wí lénìí láìpẹ́ láì jìnnà tó ní àpẹẹrẹ tí ì ṣe kọ̀rọ̀ tí ó bá jẹ́ pé mi ni mo kọ́kọ́ ṣe àbí mo wá bá a tí kì í ṣe iṣẹ́ ìmọ́lẹ̀ ló rán mi tó ń ṣe iṣẹ́ òkànkàn ìlà tí mi ò fẹ́ kó o pín nínú ẹ̀ torí mo fẹ́ dá padà sínú ìdílé torí láti you are not yourself you been used you been tied in a doll ọpọlọ ẹ wà nínú doll bíbẹ́ẹ̀kọ́ ò ní fi ọmọ mẹ́jọ ètò ti lé ní eighteen tó ti lé ní twenty one bẹ̀ kó lọ fẹ́ abara méjì àjẹ́ pupa dúdú obìnrin nítorí ìjẹkújẹ tí ó bá jẹ́ pé ọlọ́run ló pè mí rán níṣẹ́ tó gbé ọ̀pọ̀ ara omi fún mi kó ní kí n lọ bi gbogbo agbára òkùnkùn kí n bì wọ́n wó lulẹ̀ kí n fi wọ́n sí abẹ́ àtẹlẹsẹ̀ mi làtí kí ló ń jẹ́ làtí tó ń gbé lọ́dọ̀ Lizzy Anjorin ọpọlọ rẹ kó gbọ́rọ̀ Olúwa torí pé omi ààrẹ tọlọ́run ni ẹ̀jẹ̀ ààrẹ ti Ọlọ́run ni gbogbo tó ti jẹ lójú oorun ni lójú ayé ni nípa jíjẹ nípa abẹ́ jíjẹ ni ìtàn ti dè wọ́n mọ́lẹ̀ kí iná ọlọ́run àrá ọlọ́run kó sán kí ó sì bà wọ́n jẹ pátá kí Lizzy Anjorin kó di ẹran ìkórira níwájú rẹ kójú rẹ kí o là àwọn ọmọ rẹ ń pè ọ́ kò sí bó ṣe lè bí ọmọ over twenty years kó fi wé ọmọ tí ò gbọ́dọ̀ kan wọn fẹ́ kó jẹun ọmọ láyé mi mo rí mo dìde gẹ́gẹ́ bí ìrìjú Mósè ẹ fi ìpè tó ṣẹ́ fún mi lẹ̀ ẹ̀dá yẹn jùlẹ̀ ẹgbàgbà bí yẹn tí olúwa bá ń bẹ fún mi kò sẹ́ni tó lè dojú ìjà kọ mi tọmọtọmọ àwọn ọmọ tèmi gan ń ṣojú láàrú ọ̀nṣọ́mọ lásán mo tún pa ní àṣẹ sí i ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀ ayé ń wò mí ní ọwọ́ lọ́wọ́ wọ́n ní irọ́ ni mò ń pa mo fẹ́ kó jẹ́wọ́ agbára rẹ̀ iye láti kí ó padà sí ọpọlọ rẹ̀ kó máa bẹ̀rẹ̀ sí ń béèrè àwọn ìyàwó àtàkùn láti iye rẹ̀ kí ó sọ gbogbo tá a fi dì ẹ́ ní dúdú àti pupa helmatetron Yahweh Holy Michael with the cobalt blue sword kó la ibẹ̀ kọjá kó tú ẹ sílẹ̀ Lizzy ti jẹ́wọ́ pé olóògùn ni o ó di ẹ̀kejì tó máa gbé ṣègìdì wá ó sì pèrè ní mùsùlùmí olúwa ní pé ọlọ́run owú lèmi tó bá fẹ́ sin ọlọ́run kó o sìn ó ní ǹjẹ́ mi lè pín ògo mi i can never share my glory with anyone ìwọ ṣe lórí láì ní o mọ̀ ojoojúmọ́ wákàtí wákàtí minute méjì wọ́n ń sàṣe mi àtàwọn ọmọ mi kò dé ọ̀dọ̀ wa to pé mi ò gbé agbára òkùnkùn kò sí inú ilé mi mi ò ń pé èèyàn tolúwa bá ń ṣe ta ló lè kọjú ìjà sí mi àfi kó tẹ ẹgbẹ̀rún èkúté kó lè mú lóko Lizzie ó máa bò rìnrìn wọ̀yà ó ti ya wèrè wèrè inú ilé ó ṣe lórí Instagram wọ́n ní bẹ̀rẹ̀ gbé wọ́n ní kò bẹ̀rẹ̀ gbé lórí Instagram àtàṣọ olé ló ń tì ẹ ni àjẹlé ló ń tì ẹ ni àwọn èèyàn ló ní ọmọ gbà ni olúwa nígbà tí ìdájọ́ òun bá dé ó ní ṣìṣe ṣìṣe a sì bẹ́ẹ̀ dà ó ti ń bínú àwọn ọmọlàkejì rẹ̀ òde ayákẹlà sí oníkọ́mọ òkú bó o bá pèèyàn lórí fóun wà lọ́mọ lágbájá gbọ́dọ̀ kú ni lágbájá gbọ́dọ̀ kú ni ọkọ rẹ̀ gbọ́dọ̀ lọ ni lúkà disgrace ayérayé lóní hmm. èmi ò ń ṣe Nollywood o hmm. torí wọn máa torí ẹni tó bá ti pè ní entertainer wọn ní respect gidi blogger lèmi o hmm. olúwa wa fi ẹ́ ṣẹ̀ sí nítorí pé ẹ̀jẹ̀ kún ọwọ́ rẹ ìkà kún ọwọ́ rẹ ìkódé kún ọwọ́ rẹ ọlọ́run mọ tó ti ṣàfìṣe tó yẹn Abraham ó ti ya wèrè ó ti sínwín tó any normal person will not behave and bring in voodoo especially somebody that call herself in Hollywood colleague colleague àti máa ń pẹrẹ eo láti ìdè tó fi dè é kó jàdá gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ wà nínú páńpẹ́ obìnrin dípò orí ọ̀fẹ́ ọjọ́ èní pẹ̀lú kọ́lọ̀ holy michael tí mo tàn ìdè tó fi dè é kó jà gbogbo obìnrin tó déyìn tó bògo yín pé kẹ́ máa ṣe oríire mo ní kẹ́ máa já kẹ́ máa bọ́ ó bímọ fún yín ni kò bímọ fún yín ni mo ní kẹ́ máa já kẹ́ máa lọ sínú ìṣerere yín ẹ nípàdé obìnrin àgbákòbí Lizzy Anjorin ẹ nípàdé obìnrin abara méjì ẹlẹ́mìí òkùnkùn tó di kọ́ tó daṣọ ènìyàn bóra yóò ṣó wá ní gbogbo àwọn tí ẹjọ́ sọ tẹjọ́ rò ó pé kò gbóògùn àṣepé mo ní àjẹ ti jáde fèmí wọ́n gbé eégún wá bá mi lórí social media pẹ̀lú fídíò olóhùn abọ́ rẹ̀ ó wọlé bí ara tániwọ̀ olúwa ló lo oògùn ló léwé ló ní babaláwo ló lo oṣó ló làgẹ̀ ó ti débi ìparun rẹ báyìí o bí ìbá pa irun mi ní padà tí n bá ṣubú tán pátápátá kó rìn òwò ọjà mi ní padà a ò bẹ̀ṣẹ̀ rẹ̀ wò a ò bẹ̀ṣẹ̀ rẹ̀ wò kó tó wọlé ògo ó mọ̀ mí nì mí ọkọ oṣù ọkọ àgbẹ̀ òfò ní babaláwo tó bẹ́ẹ̀ ṣoògùn àtẹ̀yìn tó bẹ́ẹ̀ ṣoògùn gbogbo agbára pupa àti dúdú tó wà lórí ilẹ̀ alàyè wọ́n gbókù wọlé wọ́n rúkú jáde èmi ìṣènìyàn lásán ìwọ ẹyẹ kékeré Lizzy anjoni ẹ̀jẹ̀ kékeré àwa wí tán ní ìyá ìyá mi ń gé àwọ̀ àwù àwọ̀ àwù kọ̀ kúbúrátù ni mi ò bá mùsùlùmí tán rí mi ní ìdílé ìyá mi ní ìdílé bàbá ó ti ṣiṣẹ́ o látẹ̀mí lọ ò ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ náà ó ti ya wèrè wọ́n ni ilé ò gbá ọ̀nà ọ̀gbà ní ṣe wé ara gbà ilé ò ní gbà ọ̀nà ní gbà ọ̀nà ò ń inú ilé ó ń tó bá jẹ́ pé òòlù lágbára ní orí mi ni kí ọlọ́run kó má fi ogun ìdá kọ́kọ́ tí mi nílé pariwo síta kó má fi jẹ mí kó má fi ṣe mí lójú oorun àní ogun tí ó hàn lójú aráyé tí ń bí kí n tán láyé ṣáàtì kí n pẹ̀jà àbí kí n faṣọ yá ọmọ yìí wà ló béèrè tó ṣé wọ nìkan lẹ̀mí ó kojoojúmọ́ lèmi ń bú àwọn ẹ̀mí òkùnkùn máa mú ọba máa tẹ̀ gírígírí àtòrìṣà wèrè wọ́n tá à ní wọ́ọ́ kí ni tó gbé ní ẹyẹ ni wọ́n fún ọ ọlọ́run àwọn ọmọ ogun ló ń gbénú mi sọ̀rọ̀ ó dìde láti jà fún kọ̀lẹ́gẹ̀ tó ti gbógun ti fọjọ́ tó ti pẹ́ wọ́n ní ẹni ń dérú lé ń rújọ́ àṣìbẹ́yìn bá ti ń léèyàn títí títí yóò kan dead dead end ó ti dé dead end o. ogun tó lágbára tó fi sunkún tó fi rìn bàlàbàlà mo rán sínú ṣẹ̀dá àwọn tiẹ̀ tó ní kó máa ṣépè fáwọn ọmọ mi àbí bẹ́ẹ̀ i'm not in that habit gbogbo tí mo tó wí fúnra rẹ̀ àwọ̀wọ̀ mọ́ olúwa pè mí rán níṣẹ́. ìwọ ìwọ halẹ̀ ni ẹni tí ó bá sàṣìyàn ń gbé wá sórí social media bó lórí burúkú ni ẹ kó o lè rìn sọ́pọ̀tà àwọn ẹ̀mí òkùnkùn kò ní dá fún ẹ kò ní dá fún pupa kò ní dá fún dúdú gbogbo ẹlẹ́yà ló gba aṣọ mọ́ balẹ̀ ìdá olè máa kẹ̀kọ́ ré yín bọ́ paralysis kò jẹ́ tiyín ṣàpànà kò jẹ́ tiyín chicken pox kò jẹ́ tiyín àìsàn kò jẹ́ tiyín kẹ́ paralyze kẹ́ sùn kẹ́ má ṣe jí kẹ́nu yín bá sì jẹ́ sáyé kẹ́nu yín kó wọ́ kò ní dá fún ẹyẹ tó ń fò lọ́gàn jòòrò kò ní dá fún ẹyẹ tó ń fò lọ́sàn kò ní dá fún ẹyẹ àṣà èyí tẹ́ rẹ̀ respect jù tẹ́ni wọn gbọ́dọ̀ ju kò làṣà iná kójú ẹyẹ àṣà ìdí ọlọ́run kókó lára ẹrẹ àṣà. ó ṣògùn ojú ẹkùn pọ́n gbogbo ẹ̀yin àjẹpupa àti dúdú tẹ wà lórígun mẹ́rin àgbáyé tẹ lágbára ìlú tẹ bá ti lágbára pẹ̀lú babaláwo kẹ fi oṣó àtàgẹ̀ ṣe ìgbẹ́kẹ̀lé yín olúwa ní ọdún ẹ̀san la wà yìí àníṣe kọ́lọ́n kó da àgbà àná sí gbogbo tó ń dùnnú yín gbogbo tí ẹ kójọ kí iná ọ̀run kí ó jó kí iná ayé kí ó jó kí gbọmọgbọmọ kẹ ẹ bọ́ sẹ́nu rẹ̀ kán pa yín ẹ fi àwọn ènìyàn mi sílẹ̀ ni Mósè wí let my people go ó ní òmìkùnkùn sí ìgbilẹ̀ lórí ilẹ̀ àlẹ́ àyà bẹ́ẹ̀ sọ fún un ni ìjọ ọdún wo lèmi ti ń bá oṣù àtàjẹ́ já lórí social media over ten years mò ń sún láyọ̀ wọn ò gbé mi lọ bí kankan Lizzy ẹyẹ kékeré ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ó fẹ́ gbé ẹ̀ ní ẹyẹ lẹyẹ ń jẹ sanra ìjàlẹ̀jà ń jẹ sanra àtẹni tó ṣe àṣẹ níbi tó ti ń ṣépè fàlàfọ̀ṣẹ mo ní ó fọ́nká sínú ilé wọn àwọn tèmi tó máa ṣe àmì àfi tó bá ní ẹ̀mí òkùnkùn lè pè lè mọ̀ tó máa jẹ́ ìkà wọ́n lè ní nǹkan ọ̀ṣọ́ra kò kàn mí o bó tán bá ṣe kà mo ní mo so gbogbo gbogbo ẹ̀yin àjẹ́ àgbáyé pọ̀ tó fi dé sẹ́nìjà níbi tí ẹ̀yẹ balẹ̀ sí gbogbo ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní babaláwo tó ń lágàdàgodo tó ń dènìyàn mọ́lẹ́mọ́ náà ṣe gẹ̀rẹ́ ajagunṣẹ́gun tó ń ṣọ́bodè ayé tí ń rán àwọn angels ẹ̀ nìran níṣẹ́ kórìí yín kó máa dàrú kẹ́ ẹ ya wèrè àti gbogbo olóògùn títí tó fi dékú tọnú da ọmẹ tó ń bàbá wọn tó ń tiẹ̀ ìbá ń ṣe ọba ló ń tiẹ̀ lẹ́yìn ní Lizzy Anjorin ọba náà kí ó ráre kó tó kú lálẹ́ ayé kó paralyze ìjì ìjì ìjì wíìsà wíìlìkẹ̀ ilẹ̀ kàtà àní kí ìjì paralysis kò fẹ́ lù wọ́n kún rọ́ṣẹ̀ sí rọ́ṣẹ̀ sí ta ni ọwọ́ ọlọ́run òtò kúrò bá ló jẹ́ bínú ní àtòǹtì lẹ́yìn ta ni ọlọ́run òtò nebukadnesari sì di ẹranko sì wọnú ìgbọ̀lá mo ní ìwọ wá pẹ̀lú mi pẹ̀lú oògùn èmi wá pẹ̀lú ẹ pẹ̀lú bíbélì àti àlùkò rà á mo tún sọ pé àjàbá tó bá mọ̀ tó mọ̀ lọ́bẹ̀ lọ́wọ́ àwọn oh, àfa yóò wà ló béèrè tó bẹ́ẹ̀ ó sì ń wọṣọ ní Lizzy hmm. mi ò lè dájọ́ fọ́lọ́ pé láàrin ọjọ́ méje òkùnkùn ní ń dájọ́ ọmọ ọlọ́run ń dájọ́ he will do it he will do his own thing at his own time. mo ló ti ṣe oògùn lọ́pọ̀lọpọ̀ fún Tóyìn à ń fojú àlàjá wo ọ̀páàdì ní ìní onímẹ́kà nìkan ló ti ń ṣàdúrà olóhùn wa ń pẹ lẹ́dà só ti pẹ lẹ́dà lẹ́dà tó yìn mélòó ló ti dé ẹ lówó má tún lẹ́sẹ̀ gba endorsement lẹ́nu jẹ́ mẹ́ta máa ní wọ́n má ṣe ń pè fún fíìmù the bex film actress ṣé orí tán gbé jáde ń jẹta mo wá orúkọ ẹ mi ò rí tó orúkọ ẹ ti parí nítorí pé ò ní ẹ̀jẹ̀ ní ọwọ́ rẹ̀ gíṣì láti ní ìlọ ọ̀rọ̀ rẹ̀ ò ní yé aráyé mo ti di ewúrẹ́ jẹlíjẹlí látẹ̀yìn lọ ìjọ òkùnkùn àti ìmọ́lẹ̀ kí Ọlọ́run kó gba àdúrà wa kó fi fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ṣé o lè fi point ẹni tó dojú ìjà kọ mi lórí social media láti two thousand and twelve tó mú ìkẹ́ ṣé o lè fi point ẹ̀ ẹ̀rù rẹ̀ ń bà mí ẹ̀rù rẹ̀ ń bà mí o ọlọ́run ògo oníkẹ́ ògo ògo nínú ògo aládé ògo kìkìdá ọmọ ẹni tọ́lọ́run kì í dá lóhùn tó bá tó bá pèrè ní prophet tó pèrè láàfà tọ́lọ́run bá dẹ́ ẹ lóhùn ó ti mú ẹ̀mí yókùn ó tẹríba fún ẹ̀mí òkùnkùn òní ìrìn àjò ẹ̀mí òkùnkùn pẹ̀lú orúkọ líle ọ̀ràn ni mo ní bàbá bàbá mo rọ́wọ́ rẹ nínú ayé mi o ayé mi gbà ó mú wá ṣọpẹ́. ó ní ọlọ́run owú ni mí ó ní ìwọ ìwà lè máa sìn mí kó máa sin mámónì Lizzy Anjorin ó wá pẹ̀lú mi pẹ̀lú mámónì ó ti rí ìbínú ọlọ́run látẹnu ìlú. wá wò ọmọ kékeré ló gbógun tì èyí ńlá bàgẹ̀bàgẹ̀ dúró tì ẹ̀ lọ́rùn àṣẹlótìtọ́ gbogbo ẹni tó bá ń gbógun tìyàn ní bàbá ní ìkọ̀kọ̀ tó bá dijọ́ kan wọ́n á dé òpin ìrìn àjò òtítọ́ òpin ìrìn àjò báyìí èmi ò ní gbọ́ ìwọ ò ní gbà no retreat no surrender ó dàrọ̀.